sọ̀dù ó kó báyìí. àwọn ìpín lọ jókòó tẹ̀. àìsàn ẹ̀mí máa mẹ́kẹ́ o àìsàn ẹ̀mí máa ṣọ̀tẹ̀ o. àìsàn ẹ̀mí máa mẹ́kẹ́ o àìsàn ẹ̀mí máa ṣọ̀tẹ̀ o. màrún mi kún mi mọ́ kò dára rárá. ìjọmọdé yìí sọ́kò kò tàbí ọlá lóhun lábẹ́rìn. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. bàbá wa tún ti dé lukélukè ẹ̀yẹ ńlá tún ti dé abìyẹ́ bàgàbàgà ìròyìn tó kọ sísọ ní kíyìn ní pé lówó ká ẹ bímọ mm. ní pé ṣòwò ká ẹ torí pé èrè lobìnrin jẹ́ bọ̀ lábọ̀ ọjà bóni ti ṣe ń jẹ́ ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn ní inú ọdún twenty twenty three adúpẹ́ àmọ́ o ìjọ kan náà la rí ọjọ́ Jímọ̀ àkọ́kọ́ a sì tún péjú pésẹ̀ tó rí ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn ọba òkè tó já torí tòní náà yóò jẹ́ ká tó mọ̀ ọjọ́ mú ọdún twenty twenty four láyọ̀ àtàlàáfíà tá a sì tún lo náà gbó tuutu ìkànnì aláràgbàyídá ayọ̀ nínú aṣọ ẹgbẹ́ dáadáa fresh one zero seven point nine òkè sáré nílùú abẹ́òkúta làwa ti ń kí wa wípé a kú ìpalẹ̀mọ́ ọdún ńlá àti ṣe kérésìmesì sẹ́yìn ọdún ńlá tí wà ń bọ̀ yìí ọba òkè yóò jẹ́ ká ṣe nínú ayọ̀ àtàláfíà o olùtayọ̀ falétí òkè lọ́lá lèmi kì í káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ. ẹ lẹ́mẹ̀wẹ́ kú dédé àsìkò yìí ọ̀dì òdì bí o ṣàlàáfíà lẹ́wọ̀ àbáwa náà ṣe wà lálàáfíà ní àyín àwa tún dúpẹ́ wípé a ti ń ṣe pọ̀pọ̀ sísí ọdún báyìí o ọlọ́run ọba má jẹ́ kí ọdún eléyìí kó jẹ́ àṣemọ fún wa. ìbá mi. faisal olúwakẹ́mi ló kọ tèmi àlàáfíà ọlọ́run àtòrí àjẹ́ǹjẹ́tẹ̀ kó mọ̀ bá gbogbo wa ẹja nìṣó níbẹ̀ pẹ̀lú àwọn kókó kòkó kòkó náà kó tó di pé àwọn bọ́ sínú ìròyìn náà ní ti sàn-án. ọ̀dà kọ́kọ́ ròyìn tá a fi sífìlà tó ń ti gèlè rẹ̀ kó tó di pa tẹ́ fádà àtẹ́mọ́dà ara eléyìí mọ̀mọ́ gbẹnu tó mọ̀mọ́ kọ sísọ ọmọ kàárù o ọba òkè mọ̀mọ́ sàánú wa o ẹrù tàbí àmì èèmọ̀ bá wọn tú mọ̀mọ́ jẹ́ wọn wá gbé káwa mọ́lẹ̀ àmọ́ ní fojú sunkún ọmọ nínú ìdílé kan báyìí lọ́wọ́lọ́wọ́ ní àdúgbò amúhùn ọ̀dọ̀fin ìṣẹ̀lẹ̀ láabi kan mọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ kérésìmesì gangan ọmọ ìyá méjì sì fòde ṣọ̀kan wọn lọ rèé jọ́lọ́ nípè bala kejì lálejò Ah, ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ẹjẹ́ mi ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àkọ́kọ́ kan èyí tí ń bẹ lọ́wọ́ tèmi ní àyín èyí tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò òun wọ́n fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé mẹ́rìndínlógún kan kódà àwọn míì ni wọ́n tún mú lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdigunjalè àti àwọn ẹ̀sùn ọ̀daràn míì bó lọ̀rọ̀ wọ́n ṣe padà rí o ẹ gbọ́ nínú ìròyìn tó kọ sísọ. bẹ́lẹ̀ náà ṣe kọ sísọ nípínlẹ̀ Kano ilé-ẹjọ́ májísírèètì ń bẹ ti gbàlejò ìyàwó lẹ́kàn o ẹni tó fi ọ̀bẹ ṣiṣẹ́ alápàtà ẹ̀mí lára ọmọ ọ̀dọ́ rẹ̀ tó sì pa ọmọkùnrin hun bọ̀yì oníbọ̀yì ọ̀pá fínfín kí n ló po ṣe ọ́ kí ni ìbáṣe náà lè sí ẹ ẹ̀jẹ̀ adé ìpínlẹ̀ Kánò níbi ìròyìn tó kọ sí sọ. láti Kánò ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Kaduna abiyamọ òkú ní fojú sunkún ọmọ o ìṣẹ̀lẹ̀ kan lélẹ́yìí tó ṣẹlẹ̀ mẹ́ èyí tí wọ́n ní ọmọ ọdún mẹ́jọ kan òun ni ó di àwátì tí wọ́n ń wà àmọ́ nígbà tí wọ́n padà rí ọmọ ọ̀hún ipò tó kọ sí sọnù lọmọ yìí wà o kọ́lọ́hún ọba kó ṣàánú wa ẹ gbọ́ lọ́sàn-án ni. bó ṣe tún ṣẹlẹ̀ tọ́gbẹ́nu tán tọkọ sísọ mọ́ àwọn ọmọ yahoo tẹ́ ẹ máa ń pè lọ́mọ yahoo yahoo ní ìpínlẹ̀ Ògùn wa ní àhín wọn ní tó ń ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá ti ná gán káàkiri káàkiri tí wọ́n sì ti lé wọn lẹ̀ gògògò lákòótó òfin iléeṣẹ́ ọlọ́pàá ní báyìí àtìṣirò tìpínlẹ̀ Ọ̀yọ́ Playboy wọ́n ní ẹjẹ́ mẹ́tàlélógójì tàyányán tọrọ kọ sísọ ọmọ lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ kan lélẹ́yìí èyí tó kọ sísọ kọ́lọ́hún ọba kó gbà wá kí láyé ń lọ báyìí kí láyé dà wọ́n ní arábìnrin kan mọ̀rẹ́ o òun ni àwọn kan di jó wọ́n di sún láàyè tó sì kú fífín lẹ́yìn ìgbà tí wọ́n ní ẹnìkan lòun fẹ́ bọ́n fẹ́ ó sì ní òun ò ṣe ta ló fẹ́ máa fẹ́ wọ́n ní ọ̀rẹ́bìnrin rẹ̀ kan tó ti dọkùn ẹ̀ ẹ̀rí kó dìbò ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ wò ó pẹ̀lú bó ṣe kọ sísọ yìí a mọ̀ pé ẹ fẹ́ gbọ́ níbi ó kì kẹtẹpẹ sí àwa gangan ò ṣetán láti fún yín ní àbọ̀ ẹ̀jẹ̀ àdókè lọ́hùn-ún ká mọ̀ hmm. bó ṣe ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó kọ sísọ oore olúwa tó di àkàkà tán nílé iṣẹ́ ias kò ṣèyìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ̀ ń fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ púlọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà five hundred thousand naira tí àgbàlá àwúrà àpọ́kòkò ṣòkòtò rò ní ìkọjá òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà nílẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé àti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí ẹ pè zero nine one three nine zero one one two five five. ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún twenty twenty làǹfààní yìí máa wà. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa márùn-ún. yes òní electronics ilé iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original nanta ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television, refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind find new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. kálùlù kálùlù kò dijó kálùlù kò dijó kápẹ́bí kò dòrò yá wá ọjọ́ ìdùn. ó dúró. ìròyìn àwa ọ̀rọ̀ tó ń bá ìyàtọ̀. ẹ wá tún gbà. ẹ tún gbà rẹpẹtẹ. yínká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í tán ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe ìbáàgbọ́ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ ẹ ohun sínú la lò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́lá ń lò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. yọba láti di bàbí má bà bẹ́ẹ̀. bàbí má bà bẹ́ẹ̀. bàbí má bà bẹ́ẹ̀. bàbí má bà bẹ́ẹ̀. ọgbọ́n tún yọ ọ̀rọ̀ kò sí yọ. ó gbàgede méjì yọ fọ́fọ́ ẹ̀rín kan ni ṣàríṣà lẹ́dùn-ún rẹ̀ nínú ọlọ́run mi. àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mílẹ̀ títí rinlẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀. iléeṣẹ́ yìí ká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde Aloy production international ló pin tó ń ta. àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé. lẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní Fresh FM Abẹ́òkúta. ẹ tún lè pe nọ́mbà sùn zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ ẹ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dùn jù àti gbé jáde àgbọ̀n tó ń gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo fi sọ pé kí n máa yọ̀ mí wá bóyá ẹ máa wá mi níbikíbi tá a máa yọ̀ mí wá bóyá ẹ máa wá mi níbikíbi táwọn olóore mi wá tí wọ́n bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí òwe ẹni tí ò jẹrẹ máyé ni o má jáfara máa bọ̀ ní main seven unique homes and properties ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn gbà fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ wàá máa báṣẹ́ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú òjèrè two million naira nìyẹn one point two million naira nílẹ̀ wa ní onígangan ilẹ̀ pọ̀ lọ́bìbà nílẹ̀ wo orílẹ̀ alámàlà àtàwọn agbègbè míì fún iṣẹ́ ọ̀gbìn alára àgbà yìí dídá ni wá. tẹ́ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo moto motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ó ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight eighty seven.

ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà rí o kí wọ́n kọlùgbó one time kára ó lé ti dé o àgbàwọlé ti sẹ́ni àkàwọlé ń tẹ̀ kàn koríko tẹ̀lé bá ti tẹ̀ òtún gbérí mọ́ dìde kára ó lé lúbúlúbú funfun pẹ̀ èrúkù sarajọ mẹ́ra yá àjàká kò tí sọkọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà rí o lágọ̀ ara káì kàṣàkàṣà knockout agbára ju agbára lọ dìde kára ó lé jagunlami olùdóńgbò kájàtọ̀ limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta ah! má ṣàfihàn o kàn sí dókítà rẹ. ó kọ sísọ ṣe ẹ kí n tọwọ́ bọ ìròyìn tó kọ sísọ ilé yìí o lẹ́yìn tó ṣe pé ní ìpínlẹ̀ Èkó ẹrù tàbí àmì ìbá wọn tú mọ́ṣáláàdúrà ń ètò pé wọ́n àní wá gbé káwa mọ́lẹ̀ etí wọn ọmọ ní gbíbi o gbọ́bi o etí wọn ò ní gbọ́bi bí ti wulẹ̀ ọmọ ọmọ ọdún mẹ́rìndínlógójì torúkọ rẹ̀ jẹ́ Fẹ́mi Adégbóyèga àti ọmọ ọdún mẹ́tàléní ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n torúkọ rẹ̀ jẹ́ fẹ́mi adégbòyèga àtọmọ ọdún mẹ́tàléní ogún torúkọ rẹ̀ jẹ́ ìbùkún adégbòyèga ọmọ ìyá méjì wọ́n mọ̀ fòde ṣọ̀kan lọ́jọ́ ọdún kérésìmesì gangan ìní àmọ̀mọ̀ wípé wọ́n lọ síbi odò tí wọ́n lọ rèé wẹ̀ o ní odò tí wọ́n ti mọ́ wẹ̀ tì gbàlódé wọ́n ni wọ́n ń pebẹ̀ ní ìbèṣè bíi ìṣì eré tó ṣe pé ní àdúgbò amúwo ọ̀dọ̀fin ìní odò ọ̀hún mọ̀mọ̀ wà wọ́n ní ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kérésìmesì ìní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún mọ̀mọ̀ ṣẹlẹ̀ o torí tẹ̀gbọ́n tàbúrò yìí tí wọ́n jọmọ ìyá kan oṣù àtọmọ bàbá kan oṣù wọ́n pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn lọ́ọ́ lè so pọ̀pọ̀ ṣoṣo ọdún kérésìmesì létí odò ni o tí wọ́n lọ rèé mú wẹ̀ ń bẹ̀ wọ́n ní àfi bó ṣe ti pé nǹkan yìí dande níbi ọwọ́ aago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìgbà tó ṣe kó àwọn méjèèjì yìí àwọn mọ̀lẹ́bí wọn ń gbé ní àdúgbò Festac ní ìpínlẹ̀ Èkó ẹni ọ̀rọ̀ ṣojú ẹ̀ tọ́jà kan lára àwọn ọ̀dọ́ tí wọ́n jọ lọ rèé wẹ̀ lódò ó pọ́n àwọn wà nínú omi ni àwọn kúkú jọ ń lùwẹ́ nù gbúnùgbúnùgbúnùgbúnì hmm. àmọ́ àwọn ọmọ bó ti ṣẹlẹ̀ o bó ti jẹ́ pé ẹ̀gbọ́n rí àbúrò náà sì rí eh. àwọn yòókù tán àjọ lọ rèé wẹ̀ ni làwọn ráàyè tọpọ́rọ́ tọpọ́rọ́ létò ìpọ́n sí etí bèbí odò eh. táwọn wà ń wá àwọn méjì tó ṣẹ́kù káàkiri àwọn ọmọ rí èyí tí jẹ́ Fẹ́mi Adégbóyèga kó gbórí òkè ọmọ tìrì sínú omi àwọn ọmọ yìí rí iyì ìbùkún náà Adégbóyèga náà tọ́jẹ́ náà tọ́jẹ́ àbúrò wọ́n mọ̀ ti rí gbàjarè ní pé àwọn ké o ṣe ti gbọ́ àwọn tí wọ́n ń jẹ́ alábòjútó bèbí odò ti amúwò ọ̀dọ̀fin níbi ìbí ìṣì ibẹ̀ wọ́n ní ni wọ́n bá ń sùn kálukú wọ́n bá ń tọ́bọ́nú omi tọ́bọ́nú omi wọ́n nígbà tí wọ́n sì fi tọ́bọ́ nú omi tí wọ́n fi yọ èyí àkọ́kọ́ ọjà ti àbúrò ìbùkún adégbòyèga wọ́n ní lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ wọ́n ní fún gbàmúgbà létí pọ̀láyà pọ̀láyà gbáǹkùn gbáǹkùn síbẹ̀ wọ́n ní ẹ̀pẹ́ ya orílẹ̀ ìwòsàn o wọ́n ní ìkejì náà tọ́jà gbọ́n wọ́n yọ náà wọ́n ní wọ́n gbò náà dìgbàdìgbàdìgbà wọ́n ní pàpà síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì ti mú mi yóò bá kán tí wọn ò tiẹ̀ rí wọn dúró làbí tí wù kó mọ̀ ọ̀gbẹ́ni ṣeun tó náà jẹ́ kan lára àwọn tí wọ́n jọ lọ̀rẹ́ wẹ̀ ọláwọn máa kó gba àwọn ẹlẹgbẹ́ àwọn wá wẹ̀wẹ̀ ìwé ọdún lódò tó wá fi jẹ́ di pé eléyìí ó wá pé ó gbòdì lọ. Hmm. kódà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó wọ́n tọpasẹ̀ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ni àwọn òṣẹ́ ti mójútó ẹgbẹ́ agbègbè ibi tí odò tí wọ́n ti lọ rèé wẹ̀ wà àwọn náà wípé àwọn tọpasẹ̀ bó lọ̀rọ̀ ti ṣe jẹ́ tó fi di pé tẹ̀gbọ́n tàbúrò wọn rí lọ́jọ́ ọdún kérésìmesì sínú agbami odò tí wọ́n ti lọ rèé wẹ̀ wẹ̀ ọdún ọ̀rọ̀ kan sísọ nínú pé ẹrù tàbí àmì ìbá wọn tú wọn ò lójú. àmì àṣẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ Kánò níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ni wọ́n ti fi kílẹ̀ òfin gbé àwọn afurasí mẹ́rìndínlógún kan lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdígunjalè jíjí ọkọ̀ lọ́kọ̀ ìjínigbé àti àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn míì ní ìpínlẹ̀ náà o ẹni tí ṣe alámòójútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún CP Hussein Gumel nígbà tí ń sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ lásìkò ìpàdé oníròyìn kan ètò wáyé lánàá níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ọ̀nà wọn tún fi kílíò fi gbé ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mẹ́rìnléní ogún kan èyí tí ó débá wípé àwọn kan ti jí òun gbé tó sì gba owó tí ṣe ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe lálàyé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jẹ́ kó di mímọ̀ ìpele iṣẹ́ ọlọ́pàá náà òun náà tún fi kélé òfin pé ọmọ kékeré kan Sálísù Àdàmú èyí tóun náà jí àbúrò tó jí ọmọ kan gbé lọ ní àdúgbò rẹ̀ tó jẹ́ ọmọ alágbàgbépọ̀ rẹ̀ tó jẹ́ ẹni ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́ta nìyẹn tiẹ̀ tí ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé òun lòun jí lọ ń tòótọ́ ó jí lọ ní ìjọba ìbílẹ̀ Dambata tó sì tó ń béèrè fún owó ìtúsílẹ̀ mílíọ̀nù kan náírà ìròyìn ọ̀hún tó tẹ̀ sọ́wọ́ iwájú o wípé àwọn ìwádìí èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe òun ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé tọ̀ òun ni ó jí ọmọ ìgbé lọ́ńtò tọ̀ o tí ó sì ń pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé tọ̀ ẹ̀ sanwó báyìí kó tó di wípé òun ó yọ̀ǹda ọmọ yìí o ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún tẹ̀síwájú wípé iléeṣẹ́ ọlọ́pàá náà òun ni wọ́n tún fi kélé òfin gbé àwọn ikọ̀ ajínigbé méjì kan èyí tí wọ́n ń ṣe ìkọlù ní agbègbè ìjọba ìbílẹ̀ bẹ̀bẹ́jì ní ìpínlẹ̀ náà bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé lásìkò ìwádìí ọ̀hún òun ni àwọn afurasí tí ọwọ́ tẹ̀ Safiyanu Alhaji Udu tóun jẹ́ ẹni ọdún méjìlélógún àti Abdullahi Haruna àti àwọn èèyàn mọ̀ sí dátì tó ń jẹ́ ẹni ọdún mẹ́tàlélógún bákan náà ẹni àwọn méjèèjì òun ni wọ́n wá láti ìjọba ìbílẹ̀ bèbèjì lé àdúgbò tíga tí wọ́n sì ní ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wá o ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún tẹ̀síwájú wípé àwọn míì tọwọ́ tẹ̀ ẹni àwọn tí wọ́n ka àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n jí lọ́wọ́ wọn bí àwọn tó jẹ́ adigunjalè bíi kan gba ọkọ̀ lọ́wọ́ ẹni ẹlẹ́ni bíi kan jí owó kan ṣe ìkọlù kan fún èèyàn kan dojú ìbọkọ̀ èèyàn láti gba ohun ìní rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn wọ̀nyí ó ní iléeṣẹ́ ọlọ́pàá sì ń ṣe ìwádìí lórí wọn o tó sì jẹ́ pé lẹ́yìn gbogbo ìwádìí tí wọ́n bá ṣe yìí èyí tí ọ̀rọ̀ rẹ̀ bá já sí ilé ẹjọ́ wọ́n mọ̀ wọ̀rọ̀ ilé ẹjọ́ tuurutu láti lọ gba ìdájọ́ tó tà àtèyí tó yẹ lábẹ́ òfin ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ gbẹnu tó kàn bọ́ kí ìròyìn tó kà sí àrà ni ní ìpínlẹ̀ Kánò ní ẹjẹ́ àjọ tẹkọ̀ létí lọ ká tó mọ sẹ́rí padà bọ̀ wá sípínlẹ̀ Ògùn tá a wà yìí torí pé ìròyìn tó ṣẹlẹ̀ ń bẹ̀ mọ̀mọ̀ kọ sísọ o hmm. ilé ẹjọ́ májísírèètì ń bẹ̀ gba àlejò arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Afisat Surajo ẹni tí ṣe ọmọ ọdún mẹ́rìnléní ogún ti jẹ́ ìyàwó ilé wọn ni ọmọ mọ̀ alápàtà ẹ̀mí lára ọmọ ọ̀dọ́ rẹ̀ mọ̀mọ́ ni tí eléyìí ó sì jẹ́ géńdé nafiu afisu ọmọọdún méjìdínlógójì ni wọ́n pe eléyìí o wọ́n pe ọ̀pá ọmọ ọ̀dún ẹ̀bí ẹni pa ẹ̀fọn tó sì mú kí ó rògò ilé ẹjọ́ májísírèètì ní báyìí adájọ́ ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ kano adiz abdulrahman ó pàṣẹ pé ẹ̀hìn lápá mú ẹ̀ mọ́ gbé lọ sí àhámọ́ náà ní ọgbà ẹ̀wọ̀n títí tí ó fi di ọjọ́ àkọ́kọ́ oṣù kejì ọdún 2024 ẹ̀ pé ẹ̀sùn kínni arábìnrin afisat sùrájò ọmọdún mẹ́rìnlélógún tí ṣèyàwó lé ẹ̀sùn tó fi kọ́ ọmọdọ́ rẹ̀ náfíù áfísù ọmọdún méjìdínlógójì náà ni wípé ìmọ̀ sùn jù a máa tètè sùn láago mẹ́wàá alẹ́ a sì máa pẹ́ kó tó jí ìbí ọ̀bà jí aago márùn-ún ìdájí ní pẹ́ jí ọmọ pínlẹ̀ dọ́bílẹ̀ rẹ̀ pé ẹni tí onísùn láago mẹ́wàá alẹ́ tí ń jí láago mẹ́rin sí márùn-ún ìdájí sọ́tún wá pẹ́ jínú ni tí ń pẹ́ sùn ní kámú ni àbí ń pẹ́ jí wọ́n lọ wípé a máa tètè sùn ọkọ̀ yẹ kọ́mọ tètè sùn láago mẹ́wàá lẹ́ ó yẹ kọ́mọ jẹ́ kí gbogbo ilé ó ti sùn tán pátápátápátá kọ́mọ jẹ́ ọ̀tá aago méjì lóru kó tó di pé yóò sùn ó sì yẹ kọ́mọ jẹ́ kó tó bí ọwọ́ aago mẹ́rin sí mẹ́ta àbọ̀ kó tó di pé yóò jí yóò wà mọ́ jí mẹ́rin sí mẹ́rin àbọ̀ ó sì kìlọ̀ fúnlẹ̀ kíní kìlọ̀ fúnlẹ̀ kejì kìlọ̀ fúnlẹ̀ kẹta ni ló sì fi mú ọ̀bẹ ló sì fẹ̀ kan pádànù kó kú yá máa lọ rèé sùn láyà olùgbàlà wọn pẹ̀lẹ́ ẹjọ́ wípé alẹ́ lòórùn ti wá tètè sùn ṣé aago márùn ìdájí ló ti wá tún di pé ọpẹ́ jí wọ́n ní wọ́n pé wọ́n ti ẹ̀kọ́kọ́ máa mú lọ ná síbi tí wọ́n ti lọ rẹ̀ yí ọpọlọ rẹ̀ wò kọ́mọ̀sẹ̀ pé ó ti gbàlejò níbi tí ṣe kọ́ńtásẹ̀tì ọpọlọ rẹ̀ ní bóyá nǹkan ti dàrú ń bẹ̀ bí wọ́n bá ti wá yẹ̀wò tó bá ṣe pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn èyí òkè ṣàjòjì sí òun o ìyàwó òun pààyàn kẹ̀ láìsí pé ó sì ṣe alápàtà kọ̀wá rẹ̀ràn pa èèyàn lọ́wọ́ apá òun sí o wọn ni ẹpọ́ mọ̀ sí sí ìwọ ọkọ náà wọ́n jọ náà gan ni ntọ́ba ṣẹlẹ̀ tẹ́ pọ́pa géńdékùn ọmọ ọ̀dọ̀ ẹ̀ẹ́jọ wá ṣàlàyé ní ilé ẹjọ́ ọ̀rọ̀ kọ ọba gba ẹ̀mí ọmọ rẹ̀ ọmọ ọdún ẹ̀rí pọkọ sísọ ó ní máa tètè sùn hmm. láago mẹ́wàá alẹ́ ní máa sùn ó ní máa tó pẹ́ jí hmm. pé máa jí láago márùn-ún ìdájí. ọ̀gá o kọ́lọ̀ ń ṣàánú. ọkọ̀ sísọ ọ̀rọ̀ yìí ní ń láti kàn ní fresh ẹja dókè lọ́hùn tí a bá padà dé ìròyìn náà yóò mọ̀ tẹ̀sọ̀wọ̀ wájú ẹ̀kú kalẹ̀. ọkọ̀ sísọ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics ilé-iṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Shaban shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ ní electronics lọ́wọ́ ẹ̀ ní Shaban tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ oore olúwa tó di àkàkà tán nílé iṣẹ́ ias kò ṣèyìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ̀ ń fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ búlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì e gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà five hundred thousand naira tí àgbàlá àwúrà àpọ́kòkò Sokoto road ní ìkọjẹ́ òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà nílẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lúgbé àti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tuntun já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí ẹ pè zero nine one three nine zero one one two five five ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún twenty twenty four làǹfààní yìí máa wọ. ó ti yá o. gbogbo ẹ̀yin oníbàárà link truven tí wọ́n ń ta òrùlé gerard rẹpẹtẹ lábẹ́ òkúta ó yá ẹ̀ wá gbòòrè ọdún o. ẹ̀yin tẹ́ ń kọ́lé lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ kan òrùlé ìgbàlódé gerard ẹ̀yin náà wá jìfà owó ilé kíkan wá ti di one hundred naira per square meter kò ṣẹlẹ̀ rí owó gerard tún ti wá wálẹ̀ ó lulẹ̀ four thousand three fifty ní bondant classic four thousand four hundred ní shingle àti milano ẹ̀ wá kó ti yín kó tó ọgọ́rùn-ún oṣù kan péré la ó fi ṣe promo yìí. ẹ kàn sí ilé iṣẹ́ wa links roofing tó wà ní abiola way ó fẹ́ dojúkọ oopl gate nítòsí nnpc lábẹ́òkúta telephone zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four ṣé links roofing ṣé jẹ̀ra. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa mọ́tò yes òní electronics ilé iṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television rẹfrigirétọ̀ fírísà rédíò tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ó kọ sísọ. akínyẹn káàbọ̀ padà já ní ìṣómẹ̀ torí àkókò rọ́jọ́ mùsùlùkùn ti wà ìṣẹ̀lẹ̀ kan màtúlẹ̀lẹ́yẹ yìí tó ṣẹlẹ̀ tó gbomi lójú ẹni àfikọ́lọ́hún ọba kó ṣàánú wa mọ̀ ní o wọ́n ní ọmọdékùnrin kẹni ọdún mẹ́jọ kan Ibrahim Muntaka Ibrahim ó ní orúkọ rẹ̀ ń jẹ́ o ó ní wọ́n mọ̀ bá òkú rẹ̀ gèlèmọ́lẹ̀ ní etídò kan lẹ́yìn ìgbà tí ó ti di àwátì ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní Ibrahim rí yé òun ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ó jẹ́ ọmọdékùnrin kan èyí tí ó ní àìsàn kan èyí tó ní ṣe pẹ̀lú ìwàsí tá a mọ̀ sí autism tó sì jẹ́ wípé wọ́n mọ̀ ràn níṣẹ́ mọ̀ ní ní nǹkan bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí ìyún ìjẹta gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ wọ́n ní àtìjẹta tí wọ́n lè ránṣẹ́ ó ní kò mọ̀ wálé padà mọ́ ò téèyàn kò sì mọ̀bi tó wà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna Mansir Hassan èyí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó tako ìròyìn kan èyí tó ń lọ káàkiri pé àwọn ẹ̀yà ara rẹ̀ kan òun ni wọ́n yọ oní tó jìnnà sóòótọ́ ni o ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn oníròyìn ó jẹ́ kó di mímọ̀ pé òkú ọmọdékùnrin ọ̀hún òun dangoma ní dangoma tó jẹ́ ẹnubodè ìlú Zaria sí ìjọba ìbílẹ̀ Sábọ̀ngẹ̀rì lánàá òde yìí òun ni wọ́n rí o ẹni tó jẹ́ òṣìṣẹ́ kan ní ilé ní ilé ìwòsàn tó jẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó kan ọ̀jọ̀gbọ́n Aminu Muhammad Kutugi nígbà tí ó ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé òun lòun jẹ́ ọkọ fún ẹ̀gbọ́nbìnrin ọmọdé ọ̀hún tó sì jẹ́ kó di mímọ̀ pé irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni pé àwọn ẹ̀yà ara ọmọ náà kan òun ni ó di àwátì o bákan náà lára àwọn tó sọ̀rọ̀ níbi lórí ọ̀rọ̀ wọn wọ́n ṣàlàyé wípé gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀yà ara ọmọ náà ìlú wà ń bẹ̀ tí ò sì sí nǹkan kan èyí tó lọ ń bẹ̀ àwọn tó jẹ́ òbí àti mọ̀lẹ́bí ni wọ́n wá ń ṣe ìwádìí pẹ̀tọ̀ bó o ló ṣe ṣẹlẹ̀ bó o ní ọmọ òun ṣe di ẹni tí ó kú sẹ́gbẹ̀ẹ́ odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìbánikẹ́dùn òun ló ti ń jáde lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí náà kí ọlọ́run ọba kó rọ̀ wọ́n lójú ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ròyìn kó tó di pé àmọ́ dìde ńlẹ̀ fúyà fún ti ọwọ́ ọ̀sán ganriganrin ti Jímọ̀ Olóyin tó gbẹ̀yìn nínú ọdún twenty yìí ẹ jẹ́ kí n fi bẹ́ẹ̀ jẹ́ iṣẹ́ ìròyìn tó kọ sísọ ti ìpínlẹ̀ Ògùn tá a wà yìí ní àbáṣepọ̀ ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ lọ́hùn-ún wọ́n pẹ́ báyìí o àwọn ọmọ ẹ̀jùfùrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́lóńkígbe àwọn ọmọ yáwóyáwó tí wọ́n máa ń ṣe yàwúyàwú lórí ẹ̀rọ ayélujára tọ́wọ́ bá pọ̀ àsùnwọ̀n ẹni ẹlẹ́ni wọ́n ní àkójọpọ̀ wọn tí wọ́n ń ṣà nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ mẹ́ta ó dín ní ogójì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní àhín àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n yí pé fìkanrànkan iṣẹ́ ìwádìí iná ni àwọn ń ṣe o táwọn ò sì fi ní jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọmọ yáwóyáwó kó sunrun àsùnforílẹ̀ òṣùká wọ́n ní bàbá ní ká mọ̀ ká lẹ́sẹsẹ lóko àwọn táwọn lélẹ̀ tẹ́lẹ̀ tájọ EFCC tí wọ́n sọ́ngọ ìpàkọ́ rẹ̀ sí ọ̀dọ̀ tàwọn wọn ni bí wọ́n ṣe jẹ́ mẹ́tàdínlógójì wọn ní kọ̀ mọ́ bẹ́ẹ̀ o wọn láwọn bíi ọgọ́ta míì ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ wọn mú ọdún tuntun ní yàkàtà yìí táwọn sì pé ní kínni àwọn èèyàn tí wọ́n ti palẹ́kùn lọ bí ìsòsè ńkọ́ ẹ ẹ̀fẹ́ wọn ó sùn ní àkàtà àwọn di ọdún tuntun wọ́n ti sùn dáadáa kódà wọ́n pé ikọ̀ wàá mọ bẹ́ẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá nìkan kọ́ ni ẹjọ́ wọn ní ọ̀rọ̀ kèésì wọ́n ní yóò tẹ̀sí ọwọ́ wájú délé ẹjọ́ májísírèètì látibẹ̀ yóò dé wájú ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Ògùn tá a wà yìí yóò lọ́sídẹ̀ẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ kódà wọn pé wọn ó fojú ba ilé ẹjọ́ gíga eléyìí tọ́jọ́ ti ìjọba àpapọ̀ tó fi kalẹ̀ sílùú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí onídàájọ́ aa babawale tó náà mọ̀ sọ̀rọ̀ àti onídàájọ́ aa akínyẹmí tó ń ti onídàájọ́ so adéníyì wọn pé ní ti ìpínlẹ̀ ògùn tá a wà nílùú abẹ́òkúta gangan wọn ní ní ti àwọn o wọn ní gbogbo ẹ̀sùn táwọn ti kà sáwọn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọn ní kò fààyè gba fífowóra àwọn ọmọ yahoo yahoo lórí o tàbí da aṣọ bo ẹjọ́ wọn mọ́lẹ̀ wọn ní wọn lọ rèé sẹ́wọ̀n ní tààràtà ni tó ó kọ sísọ. ẹ jẹ́ mi náà fẹlẹ́ ìjó kó tó di pàmò lọ fún tọ̀sọ́ yìí níbi tí arábìnrin kan èyí tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan ni wọ́n mọ̀ jó láàyè báyìí o wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ àti kékeré tó jẹ́ ọ̀rẹ́bìnrin ṣùgbọ́n tó di pàwọ̀dà báyìí tó dìde ọkùnrin òun ni wọ́n mọ̀ ní ọmọ sọ́nà o wọ́n ní onítọ̀hún nandi ẹni ọdún márùndínlọ́gbọ̀n òun ni ó mọ̀ ìpàdé ẹni tó ṣekú pa á nígbà tí wọ́n wà ní ọmọ kéékèèké táwọn méjèèjì sì jọ jẹ́ obìnrin ó ní àmọ́ nígbà náà lọ́hùn ni wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n súnmọ́ra wọn ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ṣe yanilẹ́nu pé kò pẹ́ sígbà náà òun ni onítọ̀hún tiẹ̀ òun ti dàgbà òun sì di pínyà ṣùgbọ́n òun wò pé tọ̀ obì ọkùnrin ni òun fẹ́ dàdípò obìnrin ó ní lẹ́yìn ìgbà yìí ó ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ obìnrin tó wá di ọkùnrin yìí ó wá dẹnu ìfẹ́ kọ́ wípé òun fẹ́ máa fẹ́ wípé òun fẹ́ sọ di ìyàwó òun à ó mọ̀ di ọ̀rẹ́bìnrin lamọ̀jọ jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sì mọ̀ láti kékeré ó wá wá padà di ọkùnrin ó wá ló fẹ́ fẹ́ mi nísìnyìí bó o ní ó ṣe àríwá òun ìyún ọmọlẹ̀ wọ́ọ̀kì wọn ni gbogbo nǹkan eléyìí ni wọ́n jọ ń fà láàrin ara wọn àmọ́ ká tó wí ká tó fọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí bá bí ẹni tó dẹnu ìfẹ́ kọ́ tó jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ tó padà di ọkùnrin nígbà tó òun dàgbà mm. wọ́n ní bínú ṣe bínú bó ṣe dáná sónù wípé òun fẹ́ fi ọ olóhùn